101. 101.1 ní tààràtàrà báyọ̀ jẹ́ ká darapọ̀ mọ́ ọ̀làdùnní bello lórí ètò alfik fìdín. wàláhùn lẹ́dí láìláha ìláhù. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين من àǹkí ẹ̀yin olùgbọ́ wọn yìí pé àdìjọ kó ojúmọ́ abáríkà jùmọ́ aláàjẹká ṣọpẹ́ àdìjọ káàbọ̀ sórí ètò yín ètò àti àkòní àlefíkè òfin díìnì ọ̀làdùnníbi ló ń lò kọ́ mi mo bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ ṣé ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè eléyìí tí ó wá láti ọ̀dọ̀ oníbéèrè wọ́n ní àwọn jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ òwò ṣíṣe bẹ́ẹ̀ làwọn sì tún ń sin àwọn nǹkan ọ̀sìn bíi ẹja àti nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ọ̀rẹ́ àwọn làwọn sì jọ ń ṣe wọ́n ní àwọn kan wá bá wọn tí wọ́n sì ń tọ́ka síra wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ilé ìfowópamọ́sí tó jẹ́ pé kò ní èlé nú tí wọ́n sì ń sọ pé ti mùsùlùmí ti mùsùlùmí náà ni wọ́n á ní téèyàn bá fẹ́ ra nǹkan kan bóyá èèyàn fẹ́ ra oúnjẹ téèyàn ò fi fún ẹja lóúnjẹ èèyàn fẹ́ ra oúnjẹ téèyàn ò fún ẹja jẹ wọ́n ní kéèyàn lọ ṣe ìdúnàdúrà iye tí wọ́n ń tà lẹ́yìn ìgbà náà wọ́n wá bá yàn san owó oúnjẹ yẹn ọmọ gbé láti máa fún ẹja jẹ ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n lè fi bíi ten percent títí wọn kún un tó jẹ́ pé èyí ó san owó papọ̀ mọ́ owó fún wọn wọ́n ní ṣe eléyìí náà ṣé kò bọ́ sí abẹ́rẹ́gbà kódà béèyàn ọ̀rà mọ́tò two million lápèjúwe wọ́n lè fi bíi two hundred thousand naira kún pé èyí ó san lékún ṣùgbọ́n èyàn olówó lọ́ọ̀kan kan èyàn ò sì fi nǹkan kan kún un nígbà tí wọ́n lọ rà á wọ́n ní eléyìí ṣé kò bọ́ sí abẹ́ rìbá eléyìí ọjà aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní pé oníbèrè wọ́n ní ṣé lódodo ó ní àwọn òkú mùsùlùmí wọ́n máa ríra wọn àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo sí ọlọ́run ọba wípé ṣé wọ́n máa ríra wọn nígbà tí wọ́n bá kú àti pé ṣé eléyìí náà ṣe rẹ́gí ní táwọn máa gbọ́ tí yorùbá máa sọ pé àwọn òkú mùsùlùmí o tó bá di ní gbogbo ọjọ́ àlàmísì wípé mọ́júmọ́ jímọ̀ ọlọ́run bá ń fún wọn ní yọ̀ǹda kán jáde wá sí ayé kán máa kí bóòsì kán máa sọ fáwọn mọ̀lẹ́bí wọn pé kán ṣe sọ́dákọ̀ fáwọn kán ṣe sọ́dákọ̀ fáwọn wọn láwọn ò دي لينا بوليسي لينين الإسلام أجن داروبا بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أني تجو سو أبين تجو أبين تنسين أو táwọn ilé iṣẹ́ ìfowópamọ́ wá bá lórí pé àwọn máa yáni lówó láì gbèlé lórí ẹ̀ hmm. bí yẹn bá fẹ́ rajà àbí tí ẹ fẹ́ ra tí ó fi tọ́jú àwọn nǹkan ọ̀sìn rẹ̀ tó ń bá ti ṣe ìdúnàdúrà lórí ọjà tó fẹ́ rà yẹn kó sọ fáwọn iye tó bá jẹ́ àwọn ọba sanwó rẹ̀ lábẹ́ pé kó wọn sá ti mọ iye táwọn san ni ṣùgbọ́n gbọ́ ọba yá tí ọba sanwó padà yóò san tó ń tàlékún ìdá mẹ́wàá iye táwọn bá bá ra ẹ̀ wá ń béèrè pé ṣé kìí ṣèlè tó ń tàlékún séèyàn ò ti tó láti gbọ́ yé pèlè ni hmm. nítorí pé gbogbo ọgbọ́n yòówù téèyàn lè dá nípa ọ̀rọ̀ àǹdọ́gbọ́n yánilówó gbèlè lórí ẹ̀ kò lè pamọ́ sí gbogbo ẹni tí ọba sún àsùnpìyè nítorí pé máa yé gbogbo èèyàn náà ni pé bóun ni ó ṣe wá yá ẹgbẹ̀rún mẹ́wàá fi ṣe ẹgbẹ̀rún mọ́kànlá níbo lẹgbẹ̀rún kan ti lé sí hmm. èlé náà ni wọ́n kàn dábí ọgbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ tètè tají ìdínà tí wọ́n fi fẹ́ lò bẹ́ẹ̀ ètò Islam faramọ́ tí transaction yẹn tó fi lè bá mu ọlọ́ba ẹ̀ èmi fẹ́ rajà mo fẹ́ ralé mo fẹ́ ra mọ́tò wọ́n fẹ́ ralẹ̀ níwọ̀n lọ bá báńkì o ṣé ẹ ní ilẹ̀ tó jẹ́ títà ṣé ẹ nílé tó wà fún títà ṣé ẹ ní mọ́tò tó wà fún títà ṣé ẹ lọ́jà báyìí báyìí ṣé ẹ ní fún títà a ní iye báyìí la sì tà fún so mọ́tò táwọn àwọn tà fún mi two million mo mọ̀ pé tí mo bá lówó lọ tí mo fẹ́ rà lórí àtẹ kò ju one point seven lọ àmọ́ la pé èmi ní sanwó lẹ́ẹ̀kan náà iye tí wọ́n ló pé àwọn láti tàánu ó sì pé mi náà láti rà á bẹ́ẹ̀ nítorí pé mi kúkú lówó ti ń dá alẹ́ lẹ́ẹ̀kan náà so eléyìí ń bá a mu lábẹ́ òfin ọlọ bẹ́ẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ nílé ọjà tí mo fẹ́ rà táwọn ò ní kìí sèmi ni wọ́n kówó fún pé kí n lọ sanwó nítorí tí wọ́n kówó fún mi tí wọ́n ní kí n lọ sanwó àmọ́ wọ́n gba nǹkan báyìí lórí owó táwọn fún mi rìbá náà nù wọ́n kàn fọjà ṣe bójúbójú ni anabi sallallahu alayhi wa sallam sọ pé la tabi' ma laysa indak ntọ́ ọba ní ọ gbọ́dọ̀ ta hmm. báńkì yóò ti kọ́kọ́ ní ọjà yóò ti di tiẹ̀ yọ wà nú àgbàlá rẹ̀ ẹ̀yìn ìgbà tó dé nú àgbàlá rẹ̀ ní ìbá àmọ́ iye tí wọ́n rà kọ̀ọ̀kan mi á ṣẹ̀ṣẹ̀ ṣe ìdúnadúrà pẹ̀lú àwọn iye tó bá tó àwọn láti tà fún mi tèmi náà sì gbà láti rà á orí bẹ́ẹ̀ ni ti rà á yọ wà lákọọ́lẹ̀ pé títí ìgbà báyìí ń sanwó wọn àmọ́ gbogbo ètò ẹ̀ wíwùn tó bá fi lè wáyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ̀hún rìbá ni wọ́n ń pè rìbá tó dájú sáká tó ṣe é pé kò ní iyèméjì nínú ni. ìbéèrè ẹlẹ́kejì tẹ́ sọ pé ǹjẹ́ àwọn òkú mùsùlùmí wọn máa ríra wọn bí ní ọjọ́ alhamis àbí wọn ríra wọn kò sí lákọọ́lẹ̀ ipá àwọn òkú kan máa ríra wọn oníkálukú àkọ́dàmà ilà àmà àkọ́dàm ó ti dojú kọ́ tó gbélé ayé ṣe ọ̀rọ̀ wọn ríra wọn ò ríra wọn àkọ́kọ́ kò sákọọ́lẹ̀ fún gbogbo àwọn àdìsí kọ̀ǹdẹ̀ òun ló mú ọ̀rọ̀ pé tó bá jọ alhamis àwọn òkú máa ń ríra wọn gẹ́gẹ́ bó ṣe wáá nu àtìrà uh, al-kaba'ir ti al-imam al-dhahabi àdìsí yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ torí ẹ̀ èyí tó jáàjù ní kékin ló ṣe tó fi kó láyé èyí ṣe pé ríra yẹn ní ríra yín so bẹ́ẹ̀ wá ríra yín bẹ́ẹ̀ ní ríra yín gbọ̀n kálukú náà bá kú ẹ máa lè wá sọ fẹ́ tó bá kú láyé iṣẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. Hmm. naam jazakumullahu khairan lábẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ léyìí tó fara pẹ́ wọ́n ní ṣé ìgbàláyè wà fún mùsùlùmí àbí àpéjọ mùsùlùmí láti máa dá àjọ ipò bóyá oṣooṣù láàmú kó ṣùgbọ́n ó pín sí méjì àkọ́kọ́ ìkan bẹ tó yẹ pé kò ní ní pé àmọ́dá owó mínítì owó fáìnì wípé kò ní ní àmọ́dánú èkejì ní pé àmọ́dá owó mínítì a sì máa dá owó fáìnì ẹni tó bá pẹ́ kó tó san àjọ iye àjọ náà ní owó fáìnì tí ó fi san e, eléyìí náà tó ń kọ́ ṣe. àkọ́kọ́ àjọ tẹ̀ máa ń dá bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé bọ́yá èèyàn mẹ́wàá péjọ alájọ máa dá ẹgbẹ̀ẹgbẹ̀rún náírà lọ́sọ̀ọ̀sẹ̀ bàbá sì dá lẹ́nu kókó hmm. so kò sí nǹkan tó burú nínú rẹ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé kò sí owó òkó kankan tá a san fẹ́ni kankan hmm. àmọ́ tó owó òkó bá ti wà rìbá náà ni bákan náà kò sì gbọ́dọ̀ ojúṣàájú nínú bá ti ṣe mú nọ́mbà hmm. nígbà ah, àwọn bàbá làwọn ilé àwọn àgbàlagbà làwọn ilé àwọn náà kọ́ mú nọ́mbà àti wájúwájú rárá o hmm. ìmújẹ lẹ́sìn bẹ́ẹ̀ hmm. bá tó mẹ́wàá ẹ kọ nọ́mbà ení èjì ẹ̀tẹ́rin títí dé mẹ́wàá ẹ wàá da àwọn pépà ń rú ẹ parú burúbú kálukú mú ìtọ́lọ́mùbá kọ pé ó mú nígbà kálukú bá tú tiẹ̀ nọ́mbà tí kálukú bá mú náà ni ó kù kò sí wàhálà ń bẹ̀ so àmọ́ tó bá tún á jẹ́ pé ó bá tún ní mínítì ó tún ní fáìnì àti fintí ọ̀dà kùn ní hmm. kí lẹ́yìn kí ni mínítì wá dé nù àjọ <laughs> kí ni fáìnì wá dé bẹ́ẹ̀ sẹ́yìn mọ̀ pé fáìnì gan ó ti sọ́ délé hmm. so Islam ò fara mọ́ ẹ sì ní ẹ̀yin mùsùlùmí náà lẹ péjọ lẹ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ wá níbi ibi agbélàsè Islam kò ní kẹ́ ẹ má ṣe ibi tẹ́ ẹ gbé lópin ìgbà tí ń tẹ̀ ń ṣe níbi tẹ́ ẹ gbé yùn kò bá ti takò fún ọ lọ hmm. bá ti takò ẹ pàtì ni jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lọ́nà tó jìn réré ẹ lórúkọ yín o hello hello aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè. orúkọ mi ni taofik mo ń pè láti kọtọ. naam ìbéèrè yín. mo ní ìbéèrè mẹ́ta ìkíní ń bẹ̀ ni pé tí èèyàn wọ mọ́ṣáláṣí ọba àwọn tí wọ́n ọba àwọn lóye last sujúdù hmm. òun ọ̀wá má wí pé sujúdù sáwí ni wọ́n ṣe wọ́n dẹ̀ sí sálámà bá dáa ńgbà tí a ti sùjúdù yẹn lábàdà sálámà ni gẹ́lẹ́ ni yẹn tó lè kàn tiẹ̀ fún ba yẹn fún ba jama yẹn ìkejì bẹ́ẹ̀ ni pé àṣà kan wà níbẹ̀ yìí sìn wọ́n máa nígbà tó di pé ọ̀rọ̀ kòrónà ṣẹlẹ̀ yìí a máa ń ti mọ́sálásí tí wọ́n bá ti ṣe kàámà báyìí téèyàn bá ti ṣe ní mọ́sálásí wọ́n ó ti mọ́sálásí èèyàn tó bá ti wà nílé yìí náà máa tún téèyàn bá wà lọ mú sàjáda rẹ̀ tó bá tẹ síta tó bá ń kíjọrùn ìyẹ́lò náà sọ kíjàmá pẹ̀lú àwọn tó wà nílé yìí. ìkẹta Eh, èèyàn mi kan bíbà yìí india ni àtàkà wà nílẹ̀ india wọn obìnrin lọ́mọ ń sanwó orí àwọn àjọ ń sọ mo ní rò pé nìka rẹ̀ yẹn kọ́ sọ yìí torí pé kìnnì ìyàwó ẹ̀ ló fún un ní mari ẹni yẹn tó bá fẹ́ tún kínní yẹn ṣe wọn ti bímọ ṣé irú nìka yẹn sọ yìí ni àbí tó bá fẹ́ tó ṣe kínní o tó lè ṣe. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. alhamdulilayi ẹni tó ṣe pé ń gbà tó dé mọ́ṣáláṣí ó bá wọn lórí ìforíkanlẹ̀ lérò pé ìforíkanlẹ̀ eléyìí tí wọ́n wà nù rẹ̀ ìforíkanlẹ̀ rákà ni láì mọ̀ pé wọ́n ti ṣe sọ láti parí wọ́n ti sálámà ìforíkanlẹ̀ ìgbàgbé tí máa wáyé lẹ́yìn sí sálámà ni ǹjẹ́ yóò kà kún pò ń bá sọlá tàbí ọba kò bá sọlá tó nítorí pé ìforíkanlẹ̀ eléyìí tí máa wáyé lẹ́yìn sí sálámà àti parí sọlá eléyìí wọ́n máa ń ṣe ní tarọ̀gì ìmùlẹ̀ ṣẹ̀tọ́ọ̀nì láti fi mọ́ àṣetọ́ni gbolẹ̀ o rò pé o lè bà mí níjọsìn jẹ́ ni o tó bẹ́ẹ̀. Hmm. torí ẹ̀ yóò ṣe kọ́mà rẹ̀ yóò bẹ̀rẹ̀ sọ̀láàtì rẹ̀ nítorí pé ìforíkanlẹ̀ tó bá yẹn òde sọ̀láàtì ló ń wà. yàtọ̀ sí tó bá bá wọn lórí ìforíkanlẹ̀ ti gbàgbé eléyìí tí máa wáyé ṣáájú kó tó di pa sálámà ọkà kúnpọ̀ ti bá sọ̀láàtì lẹ́yìn imáàmù ó tilẹ̀ jẹ́ pọ̀ báraka eléyìí jẹ́ báwọn wọ́n ní àṣà káàtì mọ́ṣáláṣí tágbé tó máa ti ṣèkọ́ ọmọ ẹni tí ọba tí ìwọlé kó tó di pé wọ́n ṣèkọ́ ọmọ àjẹ́ pé òde lòun ní ó tòsí tọ́ba mú ìtẹ́ ìṣe sọ láti wá tá a tẹ sóde à ń tẹ̀lé ìmáàmù lórí sọ láti yẹn sáàpé jama náà là ń bá lọ àbí báwo jama náà là ń bá lọ ṣùgbọ́n kásá ti ṣàkíyèsí pé àdánìkàdúró tọ́ba ti pé méjì ọ̀dà púpọ̀ torí àdéhìí tí imaamu ahmed rahimahullah tó gbé jáde nínú musnad rẹ̀ anabi sallallahu alayhi wa sallam sọ pé la salata li munfaridin khalfa as-saf ẹni yóò wọ ọba dá dúró lẹ́yìn sáfù kọmọ ní sọláàtì torí kírú eléyìí ọmọ bá ṣẹlẹ̀ síyàn èèyàn gbìyànjú ká pé méjì torí ká má bàa já pé àní ní sọlá. wọ́n ní orílẹ̀ ibi tó yẹ kó obìnrin ló máa ń sọ sọ̀dáàkì fọkùnrin tóbìnrin bá ti jẹ́ pò ń lọ san sọ̀dáàkì fọkùnrin bẹ́ẹ̀ tọ́wọ́ ṣẹlẹ̀ ipọ́kùnrin ti wá gbàgbọ́ yẹ pò ń lọ yẹ kó wọ́n san sọ̀dáàkì wọ́n sì ti bímọ ṣáájú kó tó di pàgbọ́ yé dé ọ̀nà wo ni wọ́n gbà ṣàtúnṣe àkọ́ ni pé tó bá ti jẹ́ pọ́ dájú pé bó ti ṣe yẹ àti bó ti ṣe tọ́ kóbìnrin yìí kọ́ lọ́kọ náà lọ́gbà lọ́kọ pé bàbá rẹ̀ wàléyìí rẹ̀ òun ló fi fọkùnrin níyàwó ọkùnrin náà sì ló ń gbà á níyàwó àwọn ẹlẹ́rìí sì jẹ́rìí sí igi ti so sọdáàkì tí ó wá jẹ́ pé ọláyẹ àtúnṣe rẹ̀ ni wọ́n ṣe torí pé obìnrin lọ́sàn sọdáàkì fọkùnrin bí aláìsàn náà ni wọ́n sì wà a jẹ́ pé wọ́n kọ san sọdáàkì fún ìyàwó rẹ̀ ní gbogbo ìgbà yòówù tọ́ ọ bá mọ̀ yìí pé sọ̀dáàkì tí ìwọ gbà wọn kó pamọ́ sí ọlọ́dọ̀ ìwọ lọ́wọ́ wá san sọ̀dáàkì dáwọ́ ìyàwó rẹ̀ padà fún kí wọ́n wá san sọ̀dáàkì nìsín. ara tó ń pè ní ìṣèlú ń dàlú eléyìí kì í ṣẹ̀sìn hmm. kì í ṣẹ̀sìn hmm. àbíkájọ́ òun ni ọ̀lọ́ ọmọkùnrin wá wípé òun fẹ́ fẹ́ lọ́kọ tó yẹ kí bàbá ọkọ ní ọ̀fọ̀ máa tiẹ̀ fún yàwó Eh, eléyìí sábà pé ìṣèlú ń da lútí wánu kìí sẹ́sìn hmm. tó o bá file lọ́ọ́ fẹ́ obìnrin kan bẹ́ẹ̀ pé bàbá tiẹ̀ wọ ọkùnrin ni ló fi wọ́ fún ìyàwó rẹ̀ hmm. à oríyàwó fẹ́ ò zina ńlẹ̀ ń ṣeun àbùkátà hmm. bàbá ọkọ níbi pé a fẹ́ so igi bàbá ìyàwó la bùkátà torúpọ̀kùnrin ló máa ń lọ fẹ́yàwó ìyàwó kọ́ ló máa ń lọ wá ọkọ tí wọ́n wàá fi ọkọ fóun obìnrin náà máa ń fi fún un ọkùnrin. Hmm. jazakumullah khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ ló kọ yín. aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ yín bí ẹ ti ń pè. orúkọ mi ni àdìsísìn láti Ọ̀yọ́ state. láti. Ọ̀yọ́ state Ọ̀yọ́ state. ìlú wo lẹ ti ń pè lọ́yọ́ state kí ni ń jẹ́ Ọ̀yọ́ state. kì í ṣe ìbéèrè yín. àkè àwọn olùmọ̀wá kọ́lọ́run kó má ṣàjẹ́ ká rí wọn pẹ́. ìbéèrè mi dá lórí sọ̀láàtù e, àlìjámù báyìí náà sọ̀rọ̀ àtẹ́yìn. sọ gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí àwọn olùmọ̀wá máa ń sọ sọ pé àlàáfàdà sọ̀láàtù e, magrebi àti ìṣá ìpapọ̀ fún pé odò sú. sọ wọ́n á rí i pé àdìsí kan wà pé àlẹ́ sọ̀lá àlọ́ sọ̀lá náà jẹun papọ̀ tí ó sì í pé òjò pé òjò rọ̀ so àníyàn ló wá fẹ́ dàrú mọ́ mi lójú so ìbéèrè alákọ̀ọ́kọ́ nìyẹn so ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé obìnrin tí wọ́n kọ̀ sílẹ̀ àmọ́ ọkọ yẹn ò tí ì wọlé tọ̀ pèsè irú tọ́ láti báyẹn sí rọ́jìnrín ni àbí báyìí wọn náà ni mo fẹ́ kí àwọn olùmọ̀ kí ọba. alhamdulilayi pípa sọlá tó lè mọ gèrè bàtì ìṣá ìpọ̀. àgbọ́dọ̀ ṣe nítorí pójò sùn kò sí takora pẹ̀lú àdìsí abdullahi bin abbas radiyallahu anhuma sọlá nàbì sallallahu alayhi ó pa àti pọ̀ ní medina àti láì jẹ́ láì jẹ́ wà láì jẹ́ pé nǹkan kan bẹ̀ pé wò lè papọ̀ nítorí su ẹ wẹ́ rí i pé bá su ká ó dìgbà tójò bá tó rọ̀ hmm. kó tó di pa papọ̀ àdìsí náà tún tọ́ka sí àjẹpẹ́ rí mi ni tó lẹ́yìn ìjà ṣe jẹ́ <laughs> so bákan náà wọ́n ní eh, obìnrin tó bá kọ̀ ọ́ lẹ̀ kó tó di pé ọ wọlé hmm. ṣé tọ́lẹ́kùn rọ̀jẹ̀rì ni àbí báyìn tọ́lẹ́kùn báyìn ni wọ́n ń pele yẹn ọ̀fẹ́ hmm. yàwó nìsí ẹ̀ṣọ́ igi àwọn á ní wọ́n gbé yàwó alago márùn-ún so n ò di aago mẹ́ta ọ̀sán lọ́ba sọ pé ọkọ̀ àyè ò sí fún ọ láti sọ pé ọ̀dà àyùn padà mọ́ o so ó ti ó ti já mm. so ọ yà tún fẹ́ ni mm. ilé ìjẹba o. Mm. jazakumullahu khairan sheikh hello. hello kọ́ yín o asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. wọ́n kọ́ ibi ẹtí ń pè. orúkọ mi ni muhammed láti Abuja. ìbéèrè yín. ẹ jọ̀ọ́ ó ṣẹlẹ̀ pé mọ́ṣáláṣí kan tó wà ní àdúgbò hmm. so mọ́ṣáláṣí yẹn dẹ̀ ní adẹ̀ nótìsì pé bàbá làdáni bẹ̀ ọ́n máa ń mọtí wọ́n dẹ̀ máa ń yíwọ́ padà hmm. àwọn bàbá làdán àti bàbá ìmọ̀ọ́mù sì ní ọwọ́ wọn wọra gan bẹ́ẹ̀ bá rí ìgbín bá fa ìkara wọn ó tẹ̀lé ni àwọn méjèèjì mọ́ ti kúrú kẹrẹ ẹ sọ fún ẹni tó ń kírun bẹ̀ pé àwọn ibi tẹ́ ẹ ti ń kírun yìí ṣé ẹ mọ̀ ní àwọn tó bá ti ń yíwọ́ padà tó yẹ pé bàbá làdán gan máa ń lérí ó yẹ pé ilẹ̀ mọ́sálásí yẹn ó da òun àti ilé kéwù kan papọ̀ wá ní ilé kéwù ti wọ ilẹ̀ mọ́sálásí bàbá yẹn bẹ̀rẹ̀ sí ní lérí pé àwọn ọmọ kékeré kéwù mọ̀ kún kọ̀ọ̀kan ni ó ṣàjò bíbẹ̀ yẹn so níjọ́ kan náà èmi náà dẹ̀ kọjá mo rí tí bàbá àmọ́ òun tá à ń jó nǹkan kan tó ń jó tó ń gún àwọn nǹkan kan pọ̀ lódó so ìyẹn wá sọ fún mi pé tọ̀ ọmọ sọ pé àwọn tó bá ti ń ṣe àwọn nǹkan yìí pé èmi ò mọ̀ rò bóyá mọ̀ lẹ́tọ̀ọ́ láti máa kírun lẹ́yìn wọn kó dẹ̀ sí mọ́sálásí mi ní àdúgbò agbègbè ibi táwa kan máa ń gbà àwọn ọ̀run pípè lọ́nà ibi tó jì ní. so mo fẹ́ kí wọ́n bá wa sílẹ̀ yẹn. ẹlẹ́ẹ̀kejì ni wípé ọkùnrin tó bá ìyàwó ẹ̀ lájọṣepọ̀ nígbà tí nǹkan tó kù díẹ̀ kí ìyàwó ẹ̀ wẹ̀wẹ̀ gúúsù nǹkan oṣù tó wá àwọn àjọ ń ṣeré tó wá di wípé gbogbo ẹ̀ sáà yí papọ̀ wọn so kí ni ìtaràn tọkùnrin yẹn lè ṣe kí ni àwọn nǹkan tó tí ó lè ṣe. ẹlẹ́kẹta ẹlẹ́kẹta ni àwọn ẹni tó ń lo nìkọ́ọ̀bù tó bẹ̀rẹ̀ sí máa lo nìkọ́ọ̀bù ní àdúgbò ibi tó wà kò dẹ̀ sí islam ní agbègbè yẹn tó táwọn yẹn bá ti wá bẹ̀rẹ̀ pé ah nǹkan tó ń lo kí ni ìtumọ̀ ẹ̀ gan-an bẹ́ẹ̀ tiẹ̀ fún wọn gan ìjáàbù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gan ìjáàbù ni ìwọ nìkan ni mùsùlùmí a ṣé ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀. ọ̀dà alhamdulilayi baba làdáni ti mutí bàbá làdáni ti ń pawọ́dà so ẹ̀sìn níwọ̀n àti imam five and six ni wọ́n hmm. Hmm. so kí lẹ fẹ́ ṣe sí mama ṣe sọ láti ń bẹ̀yẹn ọlọ́run lè dàn ni wọ́n láti zero wa zero tún wíṣọ́ ọ̀kọ́rọ́ ara ẹrù ẹ̀ṣẹ̀ kan kò ní rọ ẹrù ẹ̀ṣẹ̀ lómi ẹni tá a bá bá níbi tó yẹ ó fura dání ọnìkan náà la lè máa ṣe ìbéèrè nípa ọ̀rọ̀ rẹ̀ hmm. títí fi ká bàbá ìmáàmù náà má di pé báyọ̀ náà ń pawọ́ àbọ̀mù tí lò náà ẹ lè ṣèbéèrè nípa rẹ̀ èyí tẹ́ wá sọ ń pa pé ẹ bá bàbá ìmáàmù jọ kan pé ń gùn kan ń jò nǹkan ó bá so ó lè jẹ́ pé bóyá bàbá ìmáàmù yẹn ó lè jẹ́ pé iyán ni bàbá ń gún <laughs> <laughs> so ó sì lè jẹ́ pé àwọn ilẹ̀ tá ẹ̀ mọ̀ wọ́n lè máa ra àwọn tán kanṣu tí wọ́n á kó lẹ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ wọ́n pé lẹ́ni bàbá ń jó àwọn akórí ọká orí ejò tálábàáhùn bàbá ń jó à ọjọ́ babaláwo náà lélẹ́ yẹn náà nà hmm. so babaláwo sì yẹ ní lè máa mú ṣẹlẹ̀ hmm. ìjẹ́bù ṣe jẹ́ ẹ mọ́sálásí mi wá jìnnà kò sí wàhálà ń bẹ̀ bàbá ìmáàmù àti làgánì lẹ́yọ̀ kò sí gbogbo gbogbo pé ẹnìkan ju agbára yín lọ òun gẹ́gẹ́ bíi ta hmm. mọ́sálásí tọ́lọ́ ni ẹnìkan kájú òṣùwọ̀n yọkàn máa daṣọ láti àwọn èèyàn sínú gbó àbúrò wa tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ wọ́n ti ké kinní kan bó ń kinní kan lọ́kú bá bẹ́ẹ̀ni tí ó bọ àwọn olóòṣà nìyẹn mùsùlùmí làwà. ẹni tó bá ti jẹ́ pé wọ́n fi sípò lè má mú kò bá kájú ẹ̀ àbótí kọ́kọ́ kájú ẹ̀ rí àdánwò kan dé sí kò kájú ẹ̀ mà ẹ mọ̀ pé bí bọ́lọ̀ ṣe dá ọmọ èèyàn náà ni pé ńgbà kan a lè lẹ ìgbà kan àpadà síbú lè ṣẹlẹ̀ sẹ́lòmíì ó ti ń ṣe ìsìláàmù dáadáa ọwọ́ àpadà dẹ́lẹ́bọ ṣerú eléyìí náà ni wọ́n so kí ló dé tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ kan máa lẹ́nu ni ẹ̀ láyà lè máa mú tó jẹ́ pé ó ń kú sọ láti yín dà sígbó ẹ̀ nílè sọ fún pé bàbá ẹ̀ yẹ ń pò yín má. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n á ní tí ọkùnrin bá báyàwó rẹ̀ lò lẹ́yìn tóbìnrin ti parí nǹkan oṣù àmọ́ ṣáájú kó tó wẹ̀ kí ni ìtanràn rẹ̀ ìtanràn rẹ̀ ni pé ó ti sàrà pẹ̀lú nisfu dinar nisfu dinar yẹn bíi ten thousand naira wọ́n fi ṣe sàárà òtún ní dárú ẹ̀wò máa ń jọ́ mi hmm. nítorí pé ọlọ́run bá sọ pé wa yas'alunaka 'anil mahid qul huwa adhan fa'tazilu an-nisaa fil mahid wa la taqrabuhunna hatta yatahharna fa idha tatahharna fa'tuhunna min haythu amarakumullah ọlọ́run ni wọ́n máa bí ọ́ léèrè nípa àwọn obìnrin tí ń ṣe nǹkan oṣù sọ fún wa pé kọ̀tọ́ kẹ́ súnmọ́ wọn lásìkò tí wọ́n ń ṣe nǹkan oṣù ẹ gbọ́dọ̀ súnmọ́ wọn títí tí nǹkan oṣù ó fi dá tó bá wá dá tí wọ́n wẹ̀ Hmm. ìyẹn ni pé dídá nǹkan oṣù tó àfi kóbìnrin ó tún jẹ́ kó ti wẹ̀ hmm. torí ẹ̀ tó bá yẹ pé nǹkan oṣù yẹn ò tí ì dá lọ́ọ́ bá bá a lò ó san dinar dinar yẹn bíi twenty something thousand hmm. àmọ́ tó bá yẹ pé nǹkan oṣù ti dá kó tó di pé o súnmọ́ ó san dájì dinar ṣẹlẹ̀ ìjẹba wọn lóbìnrin ti ń lo niqab láwùjọ tó ṣe pé hijabu àwọn obìnrin gan-an níbẹ̀ tọ́ ó ní bó ti jẹ́ wọn ò yé lo ìjáàbù tó dáa òun wá ń tún bojú gbogbo èèyàn wá ń dẹnu bò wọ́n dẹnu bò tẹ́bẹ́sìn lòún ṣe kó wọn sáà máa ti ṣe nítorí tiwọn hmm. kó ṣe nítorí tọ́lọ̀ ẹ̀ bóun ni ó ṣe yí ẹni tí ò yé náà hmm. ẹ wo jìlbáàbù àti hijabu táwọn obìnrin ń lò lónìí ṣé ojúbọ̀rọ̀ ló fi wọlé ni kí sojúbọ̀rọ̀ ẹ lọ bí àwọn obìnrin àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ń lò hmm. ẹ lọ bí àwọn ẹni tí ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ tẹ́lómìn nu wọn náà tí ì kú dòní ẹ wo bọ́lọ̀ wọn bá ilé ìdárasí wa ní kó ráyè jókòó àwọn ẹni tí wọ́n fẹ́ ká pé ìjáàbù jèlèbáàbù ńkóra ìjókòó láwùjọ ó ti di nǹkan àtijú fọ́pọ̀lọpọ̀ nu wa lónìí torí pé ńgbà tí ọlọ́run ọba tó mú kí ìjáàbù àti jèlèbáàbù ọrẹ́sẹ̀ múlẹ̀ tán àwọn ọmọ tí wọ́n gan àtìyàwó wọn lò máa wọn lọ. Allahu akbar kabira. so bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó bá ti jẹ mẹ́sìn ẹ̀yẹn sáà ti ṣe ń torọ ọlọ́run ẹ má ṣe ń torí kárí mi. Hmm. so ẹnìkan rí yóò wá àwòkọ́ṣe ẹnìkan láyà yóò bí yín léèrè ẹ̀yin náà lè ṣàlàyé hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́. jazakumullahu khairan sheikh salaamaleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ́ ibi ẹtí ń pè. imran abib láti sẹ́yìn. ìbéèrè yín. imran abib láti sẹ́yìn. ìbéèrè yín o. hello. ẹ̀yin ọ̀gbọ́n wa náà ẹ lọ́kọ̀ yín o. asalaamaleykum wa rahmatulahi. aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ́ ibi ẹtí pè. asalaamaleykum wa rahmatulahi. wa aleykum salaam wa rahmatulahi. ó kọ́ ibi ẹtí pè. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine three. wa alaikum. salaam wa rahmatulah ó kọ yín. hello. asalaamualeykum. wa aleykum salaam orúkọ yín <laughs> hello. ìyá hello kọ yín o. wa aleykum salaam wa rahmatulah ó abdulsemi ló ń pè láti ilẹ̀ damaturu ní ìpínlẹ̀ yobe. ìbéèrè yín. ẹ̀sán ìbéèrè mẹ́ta ni mo ní fún àwọn sheikh kọ́lọ́n jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa. àmín bóyá méjì láàmú. àkọ́kọ́ tọ̀ ọ̀dà àkọ́kọ́ ni pé ojú mi pé ó bá ṣẹlẹ̀ pé láàrin tọkọtaya ọkọ ò ṣe ojúṣe rẹ̀ rárá rárá ìyàwó náà nìkan ni ó ń ṣe ewé lé hmm. so ó wá ṣẹlẹ̀ pé ọkọ wá pe ìyàwó ó fẹ́ súnmọ́ ìyàwó kọ́ wá ìyàwó wa kọ̀ gẹ́gẹ́ bá a dẹ̀ ṣe mọ̀ pé wà báyìí ò bá ṣẹ̀rẹ̀ àmù tó máa fẹ́ béèrè pé ṣé látara nǹkan tí ọkọ ń ṣe tí ìyàwó fi wá ní òun ní dá ọkọ náà ṣé wọlé náà ṣé ó tọ́ kí ìyàwó ṣe bẹ́ẹ̀. ìbéèrè ni wípé ìbéèrè ní ẹlẹ́kejì ni wípé ó ṣẹlẹ̀ pé tọkọtaya náà àwọn méjì ọkọ náà ò ṣe ojúṣe rẹ̀ tó wá ṣẹlẹ̀ pé ọkọ wa kókò tó bá kó lọ ibòmíì so àṣé ọkọ ti kọ ìyàwó sílẹ̀ kò sì sọ fún ìyàwó bó ṣe di ọjọ́ kan bá sọ fún ìyàwó pé à ó ti bẹ̀rẹ̀ ìdà rẹ o so ọkọ ìyàwó sì mọ̀ pé à ìdà bíi bó ṣé báyìí náà ni wọ́n ṣe ń kọ́yàn ni ọlọ́run kádàrá pé kí ọkọ ṣaláìsí so àmọ́ ìdà yẹn ìyàwó ti ṣe ìdà tán tí ọkọ tó tí ọkọ tó ṣaláìsí ìbéèrè ni wá ni pé ṣé ìyàwó yẹn ṣé yóò jogún ọkọ yẹn ní àdúgbò ni. naam ó ti yé. sọ ìbéèrè. naam. alhamdulilayi ọkọ tó ṣe pé kì í sojúṣe tó wàá tọrọ lọ́dọ̀ ìyàwó rẹ̀ pọ̀ ń fẹ́ bá lọ ìyàwó wa ti torí pé kì í sojúṣe ó ti da gbogbo ẹ̀ ló ń láyà òun náà kọ̀ láti gbà fún un wọ́n ní ṣe ní tíyàwó yẹn ń ṣe sọ́dà akọ́ni pé ní tíyàwó ń ṣe kódà o ọlọ́wọ́n bẹ́ẹ̀ ló dá wa lóòótọ́ ó ní kí obìnrin ó jẹ́ ẹni tí ó máa gbọ́rọ̀ sí ọkọ lẹ́nu hmm. ọlọ́run ẹlẹ́dàá wá sì gbé ọkùnrin ó ṣe ní ọ̀gá fóbìnrin torí sábàbí méjì bima faddala Allahu ba'dahum ala ba'd wa bima anfaqu min amwalihim ọlọ́run ló ṣe àjùlọ fọkùnrin lórí obìnrin sábàbí kejì òun náà lówó tọkùnrin ná tọkùnrin ọba náwó àjùlọ yẹn ò ṣeé mú kúò tọkùnrin bá náwó àjùlọ náà ò ṣe mú kù torí ẹ̀ tí wọ́n bá ti torí kọ náwó tó bá kọ̀ láti gbà fún báwo ló ti ṣe fẹ́ ṣe àjùlọ ìtọ́lọ̀ ń fún lórí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àìnáwó lóbìnrin lórí àbòsí àti ìyànjẹ ńlá ni ilé ìtẹ́sìn islam tí ò fara mọ́ àti pé pàápàá gan ẹ̀sìn islam gan kọ̀ kóbìnrin ó ṣẹ́kù pẹ̀lú ọkùnrin hmm tó ṣe kó kùnà láti máa tọ́jú obìnrin yìí nípa ntọ́jà má ìnáwó islam gbà látàrí pọ́kọ̀ máa náwó lé obìnrin lórí ká tú wọn ká wọ́n ń pè ní ẹ̀sàrùn bin náfàkà adájọ́ ẹ̀sìn islam lẹ́tọ̀ọ́ láti tú wọn ká obìnrin sì lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin ọlọ́run nígbà tó kọ̀ bá ti máa náwó lé lórí kó ṣe kọ́lọ̀ kọ́ bọ̀ dànù ó bùkátà kọ́ wá sẹ́kù lọ́dọ̀ rẹ̀ kọ́ máa mú ọ̀sẹ̀ lọ́n nígbà tó náà jẹ́ni tí èso jùṣe ní tí wọn náà ṣe ni kíkọ bọ́ dànù kí kálukú sinmi eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀. wọ́n ní ọkọ míì náà tún lé léyìí kì í sojúṣe òun wá kókò ńlé fúnyàwó láì jẹ kó fi yé ìyàwó pé kíkọ ló ń ti kọ́ ọ́lẹ̀ tó ń fi kókó ńlé o ó ti wá ṣe sà lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ wá sọ fún ìyàwó ránṣẹ́ pé sóun ṣe ń ka ìdá rẹ ṣe ń pé hmm. torí pé òun mà ti kọ́ ọ́lẹ̀. ǹjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n á ṣe máa kọ̀yìn alẹ̀ òun sá ti kọ́ lẹ̀. Hmm. obìnrin yìí wá wà nù ìdà lóòótọ́ báyìí lárakùnrin yìí ṣaláìsí ǹjẹ́ ogún jíjẹ wa wà láàrin wọn bí? bẹ́ẹ̀ ni lópin ìgbà tó wá pé kíkọ́ àkọ́kọ́ ni àbí kíkọ́ ẹlẹ́ẹ̀kejì ọkàn kọ́ ni ìyàwó rẹ̀ náà ló sì jẹ́ tọ́lẹ́tọ̀ láti jogún rẹ̀ òfin ọlọ́run sọ wípé ar-raj'iyyatu zawjatun ma damat fil-'iddah obìnrin tá a kàn kíkọ̀ kan àbí méjì nínú àwọn àdájọ́ apá kan náà àwọn àdájọ́ ṣẹ̀ríà ìyàwó náà lásìkò àkún lópin ìgbà tí ó bá ti parí ẹ̀ẹ́dà rẹ̀ tó bá ṣàjẹ́ kíkọ̀ alákọ̀ọ́kọ́ ni abẹ́lẹ̀ kejì obìnrin yóò tún jogún rẹ̀ náà. Hmm. hello. hello salaam aleykum. aleykum salaam o kọ yín. mikaeli ló ń sọ̀rọ̀ àṣẹ yín. ìbéèrè yín. ìbéèrè mi ni pé àwọn tí máa bá yẹn wálé yẹn. Hmm tí ọba fẹ́ báyàn wálé tó wá sọ wípé owó iṣẹ́ tòun tó wọn gbà ọ lápẹẹrẹ ten thousand naira nígbà tí wọ́n fẹ́ gba fúláàtì ṣé kò burú nínú Islam. àkòbúrú sofiṣẹ́ ló fẹ́ bọ́ sí hmm. wọn àti èso ọmọ ọdọ èèyàn <laughs> ètò èsì ìṣẹlú ètò náà ń jẹ hmm. ìwọ lọ́wọ́ àá sọ fún pé ten thousand pọ̀ ẹ́ dín mi hmm. ó kéré fún sẹ́tò ṣèyí gbógún ẹgbẹ̀rún so ìwọ ló kù sí lọ́wọ́ àmọ́ pé sọ aburú islam yìí sẹ̀sìn yẹn jẹ́ o hmm. ẹni tó ṣiṣẹ́ fún ọ ó béèrè owó iṣẹ́ rẹ̀ ẹ fún lówó iṣẹ́ rẹ̀ kóògùn rẹ̀ ó tó gbẹ bẹ́ẹ̀ lòfin ọlọ́run sọ. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. hello orúkọ yín o hello ìyá hello. aleykum salaam ẹ bá gbóhùn sókè ó kàn yín bí ẹ ti ń pè. aisha ló sọ̀rọ̀ láti chikanda. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ìjọ lẹ́tọ̀ọ́ kí obìnrin ọwọ́ dàlámíà tó kalẹ̀ kó wá kàn fi nìkan kò sí lórí kọ́mọ́ lo ìkìmọ́rù mọ́. wọ́n gbà lérò pẹ̀lú jàlábíà. tọ́ kí lẹ gbà lérò pẹ̀lú ẹ̀. jàlábíà ọkùnrin ṣé jàlábíyà ọkùnrin àbí tóbìnrin. tóbìnrin. bẹ́ẹ̀ ni obìnrin lè wọ aṣọ gbàgẹ̀rẹ̀ iná ní islam ní kó wọ̀ látòrí rẹ̀ títí dé títí dé sàlẹ̀ kókósẹ̀ rẹ̀ hmm. tó bá ti gbé wọ̀ báwọn ò nídìí kó tún fìbòrí kan sí mọ́ hmm. látòrí títí hmm. dé ìsàlẹ̀ kókósẹ̀ rẹ̀ náà. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. àwọn àtẹ̀jíṣẹ́ wọn kún bí ẹ jẹ́ kí á mú ìbéèrè lè wá bí àwọn ìwé náà ṣe ń rọra wọn. wọ́n ní àwọn gbọ́ pé ọdún àbí àsìkò kan ọ̀dà ìpele ìwọlé ẹ̀ ló kọ yín o. aleykum salaam wa rahmatulahi wa barakatuh wọ́n kọ́ yín ẹ ti ń pè. ó kọ yín. àbúrò náà ló fi láti lọ rẹ̀. ìbéèrè yín. ìbéèrè yín wà Abu Anas. hello. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọkọ ibi ẹtí ń pè. alábà àkànlẹ̀ sọ lórí ọmọ bá dúpọ̀ orúkọ la tó kéde ní ìgbìmọ̀. ìbéèrè yín. yóò sọ láti jánásà máa ń ṣe lẹ́yìn òkú. tí ọba ṣe ṣe bí ó lé kábàrà mẹ́rin téèyàn wá ní àníyàn kó fẹ́ bá wọn ṣe sọ láti yìí tábàrà méjì ti wá bọ́ fún yàn ǹjẹ́ ìyẹ́lẹ́tọ̀ àti sọ́padà ni àbí méjì tó sẹ́kù náà nìyẹn tẹ̀lé. ó ti yé aleykum salaam ẹ lọ́kọ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wọ́n kọ́ ibi ẹ ti ń pè yìí. orúkọ mi ni Rashid láti England. ẹ bá wa gbọ́n sókè díẹ̀ sí i. na Rashid láti England. ìbéèrè yín. naam ah, alhamdulilayi rabbil alamin gẹ́gẹ́ bí o ṣe jẹ́ pé aransakeet ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà láàrin ọkùnrin àtobìnrin obìnrin lè kó kúrò nílé fáwọn sábàbí kan lè tó jẹ́ pé ọkọ rẹ̀ ọkọ rẹ̀ ò sọ pé òun kọ̀ ṣùgbọ́n wá kúrò nílé oṣù mẹ́ta oṣù mẹ́rin oṣù márùn-ún ìgbà míì ọdún nígbà míì irú ìgbésẹ̀ yìí ǹjẹ́ ọkùnrin yẹn ǹjẹ́ àdìsọ pé ìdí sì wáyé láàrin àwọn méjèèjì bóyá àdé náà tó ti lọ fún àsìkò tó pẹ́ yẹn bóyá ọkọ ṣaláìsí ǹjẹ́ àdìsọ pé ìgbéyàwó sì wáyé lára àwọn méjèèjì torí ìyàwó fẹ́ lè wà nípe òun fẹ́ wá ṣe ìdá àwọn fẹ́ wá ṣe ìjókòó lẹ́yìn ìfọkọ òun ǹjẹ́ pé ìgbéyàwó wáyà láàrin wọn ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ẹni tí ó bùkátà láti tó ní láti kí ní ó ti wá kíráka kan kó tó wá rántí pé òun ò tí ì ṣe sọ̀látù wítìrì tòun ṣerú ẹni bẹ́ẹ̀ ó jà wítìrì àyìn yóò jà rákàtà alifájìrì yìí àbí báwo ni ó ti ṣe tí ó fi kí wítìrì rẹ̀ bákan náà yóò tún kí rákàtà alifájìrì kó tó kí àṣùbà. nígbà tán sí allahu akbar ẹlẹ́kẹta èèyàn bá wọn ṣe èèyàn tún ṣe ẹlẹ́kẹrin ìmáàmù sálámà eléyìí tó túmọ̀ sí pé méjì ti bọ́ mọ́yàn lọ́wọ́ láwa hmm. náà sálámà pẹ̀lú ìmáàmù àbáàmù méjì tó ti bọ́ mọ́ wa lọ́wọ́ wa ẹ̀ mú wa ni torí àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam tó ní ma adraktum fasallu wa ma fatakum fa atimmu gbogbo ètò ẹ bá bá pẹ̀lú ìmáàmù eléyìí tó sì ti bọ́ mọ́ yín lọ́wọ́ ẹ ṣe kún ètò ẹ ti ẹ gbìyànjú láti sọ Allahu Akbar méjì tó kù yẹn kó tó di pé wọ́n gbókù kúrò níbi tí ọ wà níwájú imam eléyìí jẹba ìbéèrè tí wọ́n ṣe nípa ti àwọn obìnrin tó ṣe pé ó fi ọkọ sílẹ̀ ipá àwọn fẹ́ sinmi fúnra wọn bí wọ́n ṣe máa dá aláṣà ńlẹ̀ Yorùbá ó lè wá lọ fóṣù kan oṣù méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ́dún so ṣé ìyàwó náà ni ó máa jẹ́ fọ́kọ rẹ̀ ayé bá tiẹ̀ mọ̀ tọkọ bá lọ kú ńkọ́ sẹ́rù ẹ lè padà wá kó lóun fẹ́ ṣe ìdá ọkọ òun tó kú kó sì tún jogún rẹ̀. àkọ́kọ́ ni pé islam ọgbà ẹ lọ sinmi fúnra yín nígbà tí èsì pé sùkúlù la hmm. so bọ́ọ̀ máa ń jẹ́yàwó ọmọ jẹ́yàwó fọkọ ẹ̀ bọ́ọ̀ bá sì jẹ́yàwó fún ọmọ kónkálukú ọmọ lọ́lọ́ rẹ̀. Hmm. àti pé obìnrin lè ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ọkùnrin ló yẹ kó fura kò yẹ kó ọmọ wo obìnrin tó ń pera rẹ̀ níyàwó rẹ̀ ràn kó wá jẹ́ pọ́ta kété jìnnà sí ọ ló kọ́ pò ń sinmi òun fẹ́ sinmi fún ọ díẹ̀ nítorí pé ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ ọrú wọn lọ bẹ́ẹ̀ kó tún máa ṣe zìnà hmm. obìnrin tó bá sì ń ṣe zìnà lórúkọ kó sì jẹ́ ìyàwó fọ́kọ rẹ̀ alákọ̀ọ́kọ́ yẹn ọkọ yẹn ó padà tara bẹ́ẹ̀ dẹni tó di dayuth. Hmm. dayuth lẹni tó mọ̀ pé àwọn ṣe zìnà tí ò rí nǹkan kan ṣe sí anábìínú ò ní wà lìjànà. àdáhà ni ó jẹ́ kẹ́nìkan kó bọ̀ obìnrin bá ti kó lọ bẹ́ẹ̀ tó tó lóun fẹ́ sinmi fún àwọn náà sinmi fún fi yé pọ̀ ọ̀fẹ́ má hmm. fi yé pọ̀ ọ̀fẹ́ má kọ́ máa lọ lọ́ọ̀rẹ̀ àmọ́ tó bá ti wá kúnu tó sọ pọ̀ ọ̀fẹ́ má gbogbo zina tó bá ṣe tó ṣe mọ́ ọ la tí wọn náà sì mọ̀ pé ń ṣe zina hmm. tó rí nǹkan kan ṣe sí odidi ayò hmm. tí bẹ́ẹ̀ bá sì tún lọ lóyún ló kọ pé ó sì tún bẹ níyàwó rẹ̀ ìwọ ò tí kọ́ lẹ̀ lábẹ́ òfin ọlọ́run wọ́n mọ̀ lọ́lọ́mà rárá lọ́mọ àlè so nítorí délé wàá gbìyànjú láti jẹ́ pé ọkọ̀ ọ̀lẹ̀ kí kálukú sinmi hmm. tọ́ba ti wá kùnà tọkọ̀ ọ̀lẹ̀ ọ wá lọ bẹ́ẹ̀ kó bá sọdún mẹ́wàá ọ sọpọ̀ ọkọ̀ ọ̀lẹ̀ tọ́ba kú tọ́ba dé tọ́gba visa tó fi wọlé pé subhanallah <laughs> so ọ̀rọ̀ wa ti wọlé tàì wọlé báyìí tọ́ ẹ̀rọ bá ṣe ìjókòó opó náà ni láti hmm. fẹ́ pín dúkìá rẹ̀ olóòtú máa kun torí ìyàwó rẹ̀ náà ni hmm. lábẹ́ òfin ọlọ́run ẹni tó gbèrò pé ń fẹ́ ṣe sọ̀látù wítìrì lẹ́yìn sọ̀látù tahajjud ṣùgbọ́n tọ́lọ̀ ní kò rún ọgbẹ́ lọ ọwọ́ ají ó ti ń ṣe rakata alfajr lọ́wọ́ arántí wẹ́tìrì kò burú kíkọ́ já rakata alfajiri rẹ̀ kó mú wẹ́tìrì wá kó a ṣẹ̀ṣẹ̀ mú rakata alfajiri wá kó tó wá di pé yóò ṣe salatu subh hmm. torí bẹ́ẹ̀ láàrin pápá kan náà sàhábà máa ń ṣe pé tí wẹ́tìrì bá bọ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n máa ń san padà gẹ́lẹ́ bí wọ́n ti ṣe máa ń ṣe lóru hmm. lópin ìgbà tó bá ṣe pígbà fẹ́ ṣe padà síwájú. Si ṣíṣe sọ̀látul fajr. Mm. hello. hello salaamu aleykum. maaleykum salaam wa rahmatulahi wa barakatuhu ó kọ́ yín bí ẹ ti ń pè yìí. sulaiman láti abu dhabi. united arab emirates ìbéèrè yín. bẹ́ẹ̀ni ẹni tí ìyẹn ti mú owó rẹ̀ ní ìmọ̀ nígbà tí yẹn ò hmm. so ìgbésí yẹn wá tó hello. but èèyàn mọ bí wọn ṣe sọ fún pé èèyàn ti mú owó rẹ̀ rí tó hmm. èèyàn wá sẹ́ndì owó yẹn sí àkáǹtì rẹ̀ tó lẹ́yìn ìgbà tí èèyàn sẹ́ndì owó yẹn ni kí èèyàn rò pé bóyá kò lè mà tó wọ́n padà wá pè fún ọ wọ́n padà wá ń kíyàn yí pé o ṣe wọn owó tó tó fún mi hmm. ṣé owó yẹn ṣé èèyàn ṣe pé èèyàn bùn lówó ni ó wà. padà. salaamaleykum. aleykum salaam. alhamdulilayi ẹ ǹ tó bùkátà ni àlàyé hmm. ọlọ́run ti ṣe ẹ ti sán ọlọ́run sí òun náà ti rí hmm. àlàyé yẹn kò yẹ kó tì yín lẹ́nu hmm. ń bóyá o owó yín gangan ni mo dá padà hmm. so owó yín mo ṣe ṣe mú ni nínú owó yín ní mo ti jàǹbá ń gbà wọn mo ti wá ma aburú tó wà nù ẹ ni mo ṣe dá padà ẹ dákun ẹ forí jìn mí lọ́ba tán. ẹ lọ́kọ̀ yín o yé aleykum salaam kíní yẹn o já gerege o bóyá kẹ gbìyànjú ẹ padà ẹ má bínú ẹ lọ́wọ́ kọ yín o. agbárùkọlá àjímọ̀ o. ìbéèrè yín. ọ̀rẹ́ láṣẹ orúkọ mi ní ajaku rat abdulwaheed ṣògbọ́n yẹn mà sí àṣàyèdè láti ṣàjà. à ń gbọ́ yín. ẹ dákun béèrè mi ni wípé ẹni tó yẹ kó ti lọkọ níbi kan tẹ́lẹ̀ ọwọ́ hmm. akó ọmọ méjì wá sílé ọkọ mi ọwọ́ aṣọ yìí jí bẹ ǹgbọ́ ọkọ ń kú àwọn ọmọ náà tó do fáwọn gba ogún ní bí lórí bàbá òun ló wà wọn dàgbà hmm. tí ó jẹ pé òun ló bẹ sọ lẹtọ sógún bá òun ẹ kó ètò ẹ ní síse. ẹ jẹ ẹ ṣe ẹ yá mílẹ̀ náà bóyá jẹ́ túrú ẹ ló kọ yín o ètò túrú náà ṣe. ẹ àkọ́kọ́ ni kó gun ta ni wọ́n jẹ bàbá wò hmm. ó wò dàgbà tí wọ́n ti pò ló bí mi. Hmm. so eléyìí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ náà. zero nine zero five one six four five four three eight káwọn bí ẹyọ kan àbí bí méjì ṣe ẹ ló kọ yín o hello hmm. hello àwọn kọlù yìí wọ́n ń fúnra wọn ní ẹ̀fáṣẹ̀ ẹ ló yín o zero nine zero five one six four five four three eight plus two three five zero eight three two nine three eight nine six ẹ lórúkọ yín o ah ó dojú ẹ hello ọ̀dà tí ọba jẹ́ pé bẹ́ẹ̀ náà ló bá rí ẹ jẹ́ ká wo ìbéèrè kan níbí wọ́n ní àwọn gbọ́ pé ọdún àbí àsìkò kan náà ni àwọn èèyàn tó ti jẹ́ pé Allah tí wọ́n wà nínú sàárè pẹ̀lú àwọn èèyàn tí wọ́n sì ń bẹ láyé yóò padà lò nínú sàárè lẹ́yìn tí àwọn tó wà láyé náà bá kú tán àwọn fẹ́ mọ̀ bóyá ọ̀rọ̀ náà ṣe déédé àbí kò ṣe déédé nínú Islam. rárá ìsọkúsọ lásán ni hmm. ẹlòmíì ọ̀pẹ̀nu sàárè jẹ nìkan lọ. ṣèdáyìn ìjàgbọ́ sí bó láti jọ lọ́dún kan náà nìkan ti kú látàrí baba ńlá wa ádámù aleyhisselam ẹ̀yin wa kú ní gbẹ̀ndàlùkì máa ń kú ẹgbẹ̀rún ọdún hmm. àdúrà ẹgbẹ̀rún mélòó làwọn ti lò <laughs> mọ̀ pé táwọn lo iye náà lò tí hmm. hello ìyá ó hello. aleykum salaam yín láyìí o ó kọyìn bí ẹ ti ń pè. orúkọ mi àbúrò àbúrò abdulhele. adójú alẹ́ ọ̀gbọ́n mọ́tò. ìbéèrè yín. ìbéèrè mi àkọ́ à ń ṣe ìtàn láti lọ a akọ́jú kan bọ̀ ọwọ́ afẹ́ já sínú kànga hmm. kéèyàn lè já run. ẹ jà náà ni nítorí kẹ lọ gbà á lẹ kẹmi rẹ ọmọ bá ṣòfò hmm. ó pàtàkì sọláàtì yẹn ẹsìn lè tuntun bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tẹ bá gbọ̀n la ìjọba ṣe jẹ. Ah, jazakumullahu khairan sheikh tó ọ̀dà àwọn ìpè náà tún ó tún jára wọn náà ni ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù tí kọlọn kó bá fi san án lẹ́sùn lórí ayé tí lọ́jọ́ àgbéǹdẹrẹ sí yàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafudeen Gbadebo Rọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdúnà center ní pápá bẹẹdẹ lógún ọṣọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina afa Ismail àti malam Bashiru tí wọ́n dìjọ kọ orin ìwà jazakumullahu khairan ọládùn níbi ló ń lókọ mi ọjọ́ mẹ́jọ látún pàdé lórí inshallah títí ọjọ́ mẹ́jọ òun ni mò ń kí wa pé sálámù